ولله الله سبحانه وتعالى بالقرآن بما هو لازم الإنكار ما قرأوا في الدولة اللهم صل على من ذي جبال الدولة فالله الله أيها الذين آمنوا أيها الذين عليكم السلام بل عبد الله بل àwọn ọlọ́dọ́mẹ́sì láwọn àdàkọ́ máa ń lérè nínú àwọn tó ń fi ṣe àwọn pàtàkì àríyá àwọn tó ti sọ́wọ́ sí àti àwọn ìrìbí lórí àwọn ènìyàn ẹ bá ń pè fún wọn lọ́rẹ̀ ẹ bá ń torí bẹ̀ wọ́n ti dàgbò lọ. ó lè ṣe lọ́lọ́wọ́ tọ́ba jáde bẹ́ẹ̀ nínú àgbàdo lọ́dọ̀ wọ́n lè háyà yìí ó jẹ́ ìlénisá níbi ìmọ̀ abábọ̀rẹ̀ àwọn ọ̀tá islam. nínú àwọn pàtàkì àbíyá àwọn èèyàn jẹ́ àtàwọn ọ̀dọ́ àtàwọn ọ̀dọ́ àwọn ẹgbẹ́ ilé yẹtẹ́ bìbí náà amúnọ́lá lọ́ọ̀yà lọ́dún olóyè àgbèrè òní èyí tọ́lọ́ láti tuntun táwọn ẹ̀rọ bá ṣiṣẹ́ náà wọ́n á wó o jésù ní islam ọ̀dọ́gbọ́n èyí tó kú jọ lórí gbogbo orí ayé àtọ̀rọ̀ wọ́n á mú láwájú wọ́n á máa fi ẹ̀yẹ wọ́n á mú léré wọ́n á máa lérò sí òfin islam ìdáhùn nílẹ̀ làáyìnì nílẹ̀ jọ nínú eré nínú òye wọn lọ́ọ́ àti orí wọn tó tutù wọn lọ́wọ́ àti káfíń ẹ má kó tutù ẹ wọn ẹ má kó wọn lọ́rẹ̀ àwọn ẹni tó mú ẹsẹ̀ yìí tó mú láwàdà tó mú lérè nínú àwọn ẹni tó tẹ́ bàtàkà ní àtiwọ́ sáájú rí àtàwọn kẹ̀kẹ́ kí ló dé àwọn ẹni yẹn má kó wọn lọ́rẹ̀ ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n ló bí مثل بما يلزم من الذين اوتوا الكتاب عليهم من الكفار وذكيا قلت ببيان الجن لا تجد على يمين فكان يرى الله قال رسول عن كان يمر بالكتاب الى أرسل الله طريقه الذي الرجل من الأوثان ó fi ṣàlàyé ìyẹn ní pé ẹ̀jẹ̀ rẹ̀ tí ò ní ta abẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ tí tọ̀ nínú òrìṣà ó fẹ́ pé ọba ń pé tí ọba ń tọ̀ sí fún sàáàbù wọ́n fẹ́ fi ṣàlàyé ọlọ́pàá fẹ́ wọ́n ti ra ilé ẹgbẹ́ mi wà lóko pààrọ̀ ọkùnrin ní ìlànà bí náà ń tó ìdáàbà mi ọ̀gbìn tó wà lóko pààrọ̀ pẹ̀lú wọ́n tẹ̀lé ní sáré ìlú sáwọn ìhàtúmá mi. والاستعباط من من الذين اوتوا الكتاب وتبعت الكتاب عظيم المسافر على ان يكون فعال بما كنت لي يرجلا تستفيد الكفار اولياء الجلاله شعرتي كما هو ظالم ọlọ́run pé àní àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí ní àwàdà ọkùn léré nínú àwọn ẹ̀sọ́ ọkùn síra ṣáájú ṣáájú rẹ̀ àtàwọn kèlè rí ẹ má sì mú wọn náà rẹ̀ lọ́wọ́ àwọn ẹni yẹn láfẹ̀fẹ́ fi tó àwọn ẹ̀yà àwọn bàtàkà bí i ẹ má mú wọn lọ́rẹ̀ àwọn ọ̀sẹ̀kọ èmi rí ẹ má mú wọn lọ́rẹ̀ wọ́n ló ta gbàgbé pẹ̀lú báwo làwọn ẹ̀dá ìgbésùn ìgbó صوت رواية القراءة عبد الله بن مسعود رضي الله تعالى عنه ثلاثة عدد الجرير ثلاثة عوالي قل قلت الكذب لا تتخذوا الذين اتخذوا دينكم ولا ولعنا كما الله يقولون ويسير صلى الله عليه وسلم wọn ní ọ̀rẹ́ nínú àwọn bàtàkà من àti bàtà ṣe lọ́dún sínú àwọn ọ̀sẹ̀ bọ̀. àwọn ọba ní ọ̀sẹ̀ tó lọ ẹ bá yọ ọdún wọn bá èyí kò tó ilé ẹ bá ní ìgbàgbọ́ lónìí o. ìyẹn ní pé ẹ̀jẹ̀ rọ náà ẹ má fún àwọn ọ̀tá yìí àwọn ọ̀tá yìí tí wọ́n ní ọ̀tá yìí ẹ má fún wọn lọ́rẹ̀ ẹ bá ní lónìí o. pẹ̀lú ìrànlọ́wọ́ ọba ẹ bá ń gbàgbọ́ lọ́sọ̀tọ̀ pẹ̀lú kí ọlọ́run ọba táwọn ènìyàn ń mú láwẹ̀wà yẹn ilé yẹn máa bá wọn sọ̀rẹ́ sí ìfá ẹ̀jẹ̀ tí gbòkè ọlọ́run ọba ìlú ìṣeré ìta sọ̀rẹ́ abẹ́rẹ́ títí ìṣeré ọlọ́run ọba tó kí láwẹ̀wà ìta sọ̀rẹ́ ọjà tí ẹni tó yẹ kọ́ ọba ìyẹn ti ìṣeré lẹ́yìn yẹn ó ti wà lọ́sọ̀rẹ́ يقول لا تجاوز قال وقد لا يلتفت المؤمنون الكافرين أولياء إلا للمسلمين أنا أمر المسلمين ثم الله إلى ثم تكسر المؤمنين وثم أمر قال الله يقول لا تجاوز وليس من الظالمين شيئا òsì kẹkẹ tí wọn rí lọ́dọ̀ ọba ẹnlá àtàkùn ìlú àyàfi tó bá jáde ní wọn fẹẹ fáyà aláwòrán wọn ìrọ̀lẹ́ lọ ọ̀rẹ́ tó bá wọn ṣe òdẹ́rì ṣùgbọ́n kó fi rọ́lẹ̀ lọ́lé torí bẹ́ẹ̀ ọ̀yọ̀ àti olùkọ́ ọ̀sán ọlọ́run bá tó ìlà àpò ara rẹ̀ فإلى الله المصير صلى الله عليه وسلم nínú awéwá táwọn ìpèlè máa ń ti pẹ̀lú ìdí ọlọ́run òun náà ti pé wọn máa pèrò wọn máa ń sàwẹ́wà wọn máa ti pèrò wọn máa اتخذوها هزوا ولعبا nígbà tó bá ti ń lé. ọlọ́wọ́ bá ní àdìsẹ́ ń tẹ́ bá sọ̀rọ̀ sí ni wọ́n wá sí òun. ìtàkà lóra lóra wọn múláwádà sí ìrúgbó wọlá ìlà wọn kún lérí yẹni sí bẹ́ẹ̀ ni ẹ bá pè ó tó ní kó lọ́sọ́ láti nínú sẹ́ẹ̀ ẹni tó ní ẹ bá pè ó. àwọn tó bá ti àká ọkọ̀ pèsè tọ́lọ́ láti òun ìrù wọn múláwádà wọn kún ọlọ́run ní ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n dá ìdálẹ̀ agbẹ́rún láyé àpéjọ tó tó parẹ́ fún ọ ní pé ìjọ lórí ìlú pé ni wọ́n wò ó ṣe láká ẹ̀ nípa ìtumọ̀ tí fẹ́ ní ọlọ́run wò ó ṣe láká ẹ̀ nípa ìtumọ̀ tí fẹ́ ní ti ìlú ní ọlọ́run. eléyìí ni ìròyìn àwọn ẹni tó tẹ̀lé àgbà ìtọ́ èyí tó tẹ̀lé tí a sọ ìtọ́ kọ́ba nínú dàdáyé tó pè ó àtàrọ ayé ìpadà ní ìwọlọ́wọ́ sọ àwọn ìrọ̀ yóò bàbá wù ìjọba tó débi pé kò ní lé nígbà àdáàlì yẹn lọ kó là tó ní má sọ lórí ìdílé. tọ́ba tí a ti ní wọ́n pè ó àtìbálà yóò tún ojú kan tó tó kọjú là. fáyidá kò wí báyìí sọ̀dá ni tọ́ba tó fi ní ọdún fi fẹ́ fi kọ́ bọ̀. àtìbá yóò fi ayé padà tọ́ba tó tó parí ní ẹ̀rẹ́ àtúnkọ̀jú láti tọ́wọ́ àpadà. Débi ibi tí a kẹ̀kọ́ ti yẹ, tí a fi ní láàárọ̀ ọmọdé ẹ̀fẹ́ fi lẹ̀ yọ dàkúlẹ̀ ní ọ̀wọ́ nìyẹn lẹ́nu. nígbà tó bá ká ju ní wọ́n ti pa ọmọ tó ní wù ilé ọkọ ilé dán. yọ máa wá lọ bá máa yẹ kọ́ bẹ́ẹ̀ kí ìwé tó mú kòrò kága wọ́n ti kò kága máa rẹ̀ kò jẹ̀lá yìí. máa rẹ̀ kò jẹ̀lá yìí. yóò fẹ́ fẹ́ kọ̀ lẹ́sìn tẹ́lẹ̀ kó ní lọ́wọ́ débi pé ẹ̀yẹ ti amáwá ní ọ̀rọ̀ láyà ìdí jágúkọ́là onímọ̀tòmọ́. Ìrú mẹ́ta lọ bẹ́ẹ̀ ní àlùfáàlù. Kọ́lá yóò ti rí sí i. Adébí tó lọ bọ́ ọ̀pá lọ́lá onídìí ẹ̀dùnmọ̀ bẹ́ẹ̀ tọ́ba tó wá rí ilé yẹn láti dáhùn ilé sí ẹni kó ti kó sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kọ́mọ owó ti rọrùn. الله يسلمهم فليسكن سجدة irúfẹ́ ibẹ̀ padà jáde àti gbogbo nípa ẹ̀rẹ́ mi kọ́bí ẹ̀rẹ́ sára mọ́tò tó yọ ọ̀nà lọ́wọ́ yóò fún ọ̀dà tó ń ṣe ọ̀rọ̀ tó ṣe àti ìgbà àti ìgbà àti ìgbà ọ̀la ní ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà tó ti pé ní àdúgbò pé kò yé yọ wá kọ́ sórí ìjọba ta lójú ìjọ ti dájú náà ti kó ní ọgbà sílẹ̀ rẹ̀ lòdì tọ́ba tó bá sílẹ̀ àwa ọ̀gá rẹ̀ lòdì ọ̀gá rẹ̀. ìṣesí àti ìdálóde àtàwọn tí ń tẹ̀lé àti tẹ́lá pẹ̀lú ìṣàkàkùn àwọn tó wà lọ́wọ́ àlàyé náà. bá pẹ̀rù ẹ̀kẹ́lù kí wọ́n yẹ wá pẹ̀rù wọ́n mú láwàdà wọ́n mú léré wọ́n ti lò lórí wọ́n ti wọ́n ti ti lórí lórí ìfẹ́ lọ́wọ́ wọ́n máa fi léré. ọlọ́run tó tọ́ pààyà fún ọ ní pé láyé àtẹ̀lú ìjọba tí wọ́n ti lò wọ́n ti làákàyè nípa ìjọsìn fọlọ́ fẹ́ràn báwọn èsì ìjọsìn fọlọ́ ìjọba wọn bá lórí ọba ti di bùkátà tí wọn bá ti jó wákàtí kan òtòlótò ní sọdún yẹyọ pẹtẹtẹ rẹ pẹtẹtẹ rẹ bóyá iṣẹ́ tó mẹjọ rẹ wọn ní wákàtí kan wọn wákàtí kan ti di pọ wọn bá láti di ìyẹlẹ ní oṣù. ìfún ìbáyà wọn ti lò lálẹ́ wọn ìgbọ́dọ̀ ìfún ìbáyà wọn ti lò lálẹ́ wọn ìbàdàn tó ti pé tọ́ba bọ́ mú yẹ ìyá àti ẹni tí wàhálà ń bá yọ á ní bóyá oṣù àbúgbà yìí nígbà tó ti rẹ́ ti yà á yà padà kàpá rẹ̀ bí yà àti nígbà tó ti yà yóò fi rẹ̀ padà ó ti fi tẹ̀ rẹ̀ bí ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n nígbà táwọn àgbàgbà yẹn ní ọjọ́ kẹrin àyà yìí olùyàwó bá bá pẹ̀lú eré tó àwọn ọlọ́run bá wá ń sọ nípa nípa ọ̀rọ̀ láti ìgbà tí ìbílẹ̀ ń sọ sí ilé káwọn àgàgà níyà wọn lá ẹsẹ̀ ẹ̀yà lọ́wọ́ àwọn òbí tí wọ́n ń lọ ẹ̀sẹ̀ rẹ̀ lè ayé ìgbọ́n ìgbà nítorí tí wọ́n ń gbà tó lọ tọ́lá wọn gbàgbà bí a lọ́wọ́ yọ̀ọ̀ lọ́dọ̀ àlọ́kọ́lù pa jésù kàlù olówí lẹ́yìn bá lọ́dọ̀ tó sàǹtẹ̀ ní ìdílé náà sọ̀rọ̀ lọ́ àyọ̀kọ̀ láwọn sọ̀wọ́ àwọn ọ̀dọ́ lọ. dáwà bá mi kà yọ ilé tọ́kùnú àtìsíta ìgbà ìdájọ́ àwọn bàtàlá bí àwọn tó sábà ti gbé lọ ṣe ṣẹlẹ̀ ní ìdílé náà. bàtà wọn wá lórí nípa àwọn tó bá jẹ́ tẹ̀lé tí ìpínlẹ̀ làwọn àwọn tó lè rọ́lẹ̀ lọ́jọ́ àti dálẹ̀ rẹ̀. Láti dálẹ̀ rẹ̀ ṣe òyìnbó àwọn ìtàlẹ̀ lórí bí wọn náà ìlànà gbogbo àwọn ẹrú lẹ́lẹ̀ gbogbo olùgbé ẹ̀ka ti lọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ làwọn àtàkàyà yìí jẹ́ wọ́n ti rí gbé gbígbé ìpínlẹ̀ làwọn ta ọ̀rọ̀ làwọn tó ń ṣe lọ́dọ̀ ọlọ́run àti àjọ ọ̀rọ̀ rárá káwọn ti kú sílẹ̀ báwọn kò sílẹ̀ tó máa rẹ̀ ní ìlọ́gbọ̀n. wọ́n lọ́wọ́ agbára yìí pé jíjẹ ní àtàwọn pàtàkì àti ọ̀rẹ́ ní àlọ́sùn àti ọ̀dọ̀dọ̀ ti àwọn ilé àti àjẹlẹ̀ ìlọ́dún ìlàjì nínú ìgbà ìtọ́lọ́ ọlọ́wọ́ bá wá sọ nínú ayé ìlú ìlú àlàyé ìlú ọlọ́wọ́ bá ní ọ̀dà nẹ́bí sọ fún àwọn kàkàtà bíyà àwọn ẹni tí wọ́n ní sílà yẹn nínú àwọn ẹni àtàwọn ọmọ àwọn tí wọ́n mú ní wọ́n tí wọ́n mú léré nínú àwọn aṣọ nínú àwọn sọ fún ọ هل تكذبون بالله قل يا أهل الكتاب هل تنبئون إلا أعمال إلا tọ́lẹ̀ yìí bàtà dáadéa ẹ̀ ṣe ẹ̀ ṣe ṣe wáyà nítorí kankan tẹ́lẹ̀ ìfi wa nítorí kankan ṣé ẹ̀ fẹ́ nínú wa nítorí kankan ọtún dábí ṣe bẹ́ẹ̀ kò sí láì ní ìlọ ọ̀sán ní ìkùnà lára wa táwọn olùkọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyà ẹ̀ fi wá ẹ̀fínlẹ̀ ìwà ẹ̀lá àbọ̀lẹ̀ ìlà bí kò sí nítorí pàṣẹ àgbọ̀dọ̀ àwọn ọmọlẹ̀ ẹ̀fínlẹ̀ ìwà ẹ̀fínlẹ̀ ìwà. ẹ̀fínlẹ̀ ìwà nítorí pàṣẹ ọlọ́wọ́ pàṣẹ àti nígbà tó ti di ojú ọ̀sọ̀ kalẹ̀ fún wa àti ojú ọ̀sọ̀ kalẹ̀ sáájú ní ìṣẹ̀lẹ̀ ayé fún jẹ̀jẹ̀ àti báyọ̀ ọ̀sẹ̀ yìí. وأن أكثركم فاسقون أتدي بقوي olùjáde fóònù tẹ̀lé lọ́wọ́ àlè inú lẹ́nu lẹ́yìn wà ní ẹnu kò sí ìtẹ̀kẹ̀tà tuntun bẹ́ẹ̀ lọ. wọ́n yẹ lẹ́yìn ti ní ní ọ̀rọ̀ náà wọ́n ti hàn ní ọ̀sán àyàlá bí sọ́ọ̀tù lórí sọ́lọ́ọ̀tù bá kúrò wá nípa àwọn alágbára ọ̀pọ̀ owó tó lè tó lágbára tó lè nígbà tó lè wọlé nàìjíríà. ọlọ́run wọn lè kọ́ tó fi lọ́wọ́ ìlà àríwíṣẹ́lú ìlà ìlà àríwíṣẹ́. àríwọ̀ ọ̀gbẹ́ sẹ́yà àwọn ọ̀gbẹ́ tó ti yé ọ. tó fi gbogbo ẹ̀ tó bá fi nígbà tó lè sọ wájú ìdìbò lẹ́nu ẹni tí ọba ti nígbà tó wọ́n mi rẹ̀. wọ́n wá sí bẹ́ẹ̀ lọ pàṣẹ ọlọ́wọ́ kúrò wá nípa wọn nítorí wọ́n lè kàn wọ́n lé lóru. wọ́n ò jẹ́ ní kẹ́kẹ́ ní àjọ àwọn ẹni tó ń jẹ ní àyà nítorí tí wọ́n ní ìgbà tó tọ́lọ́ wọn. aláàbí mi ní kàtí ọmọ òdòdó ọba ẹlẹ́yìn ká máa ń fi fún. irúfẹ́ bẹ́ẹ̀ tí lọ́rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́ ọlọ́wọ́ yìí وما نفعوه إلا أن أفناهم أقرأهم القلب ẹ ọlọ́run ní àdúgbò àìjẹ́ni gẹ́gẹ́ bí yà ọ̀rọ̀ àìsàn yẹn bí yà àbí torí tí wọ́n ní ìgbàgbọ́ lọ́lọ́ yẹn kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ọ̀pọ̀ náà òjíṣẹ́ ọlọ́run bá ọ̀pọ̀ lọ́rọ̀ nínú kálẹ̀ nínú ọ̀la rẹ̀ lórí tó mo gbà tí tó pọ̀ lọ́wọ́ àwọn tó fi gbà lọ́wọ́ tó di àtòrí ẹ̀jẹ̀. bọ́lọ́wọ́ tó àdéhùn fífi ọlọ́run tó sọ wípé àdàmú ọlọ́run tó sọ wípé àdéhùn ìṣẹ̀lẹ̀ ẹ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìyàtí ń jẹ́rìí. ìjẹ̀líyà ipa wípé ọ̀sálà kàtẹ́lẹ̀ ọlọ́wọ́ tẹ̀ ọrụ lọ́wọ́ wá sí lọ́wọ́ àwòwá tó ti yẹ rẹ̀ wá wàhálà àtàrà kó ìdí òòlù olùjáde bóòlù nínú ìdílé àgbọ̀tọ̀ náà wà ní. olùjáde bóòlù nínú ìdílé àgbọ̀tọ̀ àlùkò àti àtijọ́ àyẹ̀yẹ̀ ìjà ìyẹn ní ilé ti ti gbà tó ń bẹ ẹni bí ẹni jáde ìmọ̀lú lọ́rùn ló yẹ lé. ọlọ́run àti ọlọ́run ayà ti sọ pẹ̀lú ìjà àlọ́ àwọn tí wọ́n lé ní ìgbọ́nra ọmọlẹ́yìn àti ìgbọ́nsá àti ìgbọ́nsá ìgbọ́nsá. Abáwọn kan ní ìgbọ́nsá ọmọlẹ́yìn àti ìgbọ́nsá àti ìgbọ́nsá ìgbọ́nsá. Àwọn ènìyàn yẹn ni wọ́n ti àtúkúrò jù níjọ́ tó ti àtúnṣe àbọ̀. Ẹgbẹ̀rẹ̀ bá àkọsí ọ̀gbẹ̀ gẹ́gẹ́ pọ̀, èmi ṣe kúrò ti pè á. Ìyá wọn ni ẹni ó pẹ̀lú ọlọ́run ọba tọ́lọ́ ọba àdìsọ́lá ní kàtẹ́bí sọ pé kó ìhàlì ẹ̀mí tó gbòòrò ìdáhùn ìlú ìsirayẹlì káwọn olùgbà tàbí ìjà lọ. Sọ̀rọ̀ ti bá alẹ́ yìí. خمس وكان Ọlọ́run ní ìlànà ìbá ti sọ títí ẹyẹ kí fún yín lò. Ìjọba ti ń sá ní kàmọ́tò àtàwọn ìjàmbá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀. ọdún àdébí bá ń sọ fún ọ ike ẹni kí n forí lérò ẹni tẹsẹ̀ rẹ máa burú jù lọ́dọ̀ ọlọ́wọ́ ọba níjọ́ gbẹdà ẹ̀yà ọ lọ́dọ̀ tí ẹ̀yọ́ máa wò ká à kó o tó ti wá jẹ́ nígbà tí mo fẹ́ wá ti sọ jù wá lọ sí kẹ́kẹ́ lẹ́sìn gbé. ọlọ́dún àdébí sọ fún ọ ẹgbẹ́ ẹni forí lérò ẹni tó máa rí ẹsẹ̀ tó burú jù níjọ́ gbẹdà ẹ̀yà ọ bẹ́ẹ̀ ṣe ń rò pé ọ̀jẹ̀ máa wà lọ ẹ̀rí. wà ó lọ́ tó ẹ̀bí lọ́rùn ọ̀kan tuntun lórí hánì ìfàmì ìfàmìlà. àwọn ẹni bá gba rúurú yìí sí abẹ́ni kàlàyé ẹ̀sẹ̀ ó máa burú ju bíjọ̀bù dàgbẹ́ àwọn bàtà káàdì alẹ́ sí i àtàwọn ọ̀pọ̀ ẹ̀rí. ẹni tẹ́tẹ̀ rẹ̀ máa burú ju bíjọ̀bù dàgbẹ́ àwọn tí ó ṣì tí ó ṣì àwọn náà ti الله. ń ta àdàbọ̀ mọ́ ẹni tọ́lọ̀ ọba gbé sílẹ̀ sí kẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ wọ́n aláwọ̀ ọyẹ náà bí àwọn bàkàtà bí àyẹ náà bí àwọn ojú yẹn ni àwọn ọmọ yẹn ni tó ń ṣe mẹ́ta lọ́sàn-án. ọlọ́run tó wá gbé ló wọn ìyẹn ti pé ó gbé ló sí ìtú tó ti tó kò ní yọ́nú lẹ́yìn rẹ̀ wọ́n ó ní méjì tí ó rí bẹ̀rẹ̀ àwọn ẹ̀yẹ. ọlọ́wọ́ alẹ́ káwọn kan kí wọ́n lọ pọ̀ nínú wọn àwọn kẹsẹ̀ ẹlẹ́dẹ̀ nínú wọn lẹ́jẹ̀ bá láyé nílẹ̀ ti sáyé fún wa bá kára tó ní bá tó lọ àlàyé ẹlẹ́dẹ̀ rẹ̀ lọ́sọ̀ àárọ̀. àmọ́ ìyá tó sọ̀rọ̀ yìí kọ́ ní bàbá lọ ọgbẹ́ta wọn rọ̀ yìí látọ̀ àbúrò àbúrò wọ́n lọ sí òṣìṣẹ́ ọlọ́run ọ̀la lẹ́gbẹ̀ẹ́ ìtọ́jú ọlọ́run àyọ̀kọ́lá nípa àdìgbìyànjú dájú àwọn ọ̀kọ́ wàlúkàlẹ́ sí èrè àti àwọn ẹlẹ́gbẹ̀ pépé sí àwọn ọmọ ti fẹ́ láyé àtàwọn ẹlẹ́gbẹ̀ ti fẹ́ láyé tó wà láwọn àdúgbò yìí rẹ̀ táwọn ẹ̀yẹ náà lọ́lọ́wọ́ ká parẹ́ sí ìlú àbí báwo ni àyẹ̀bẹ̀kọ́ ẹ̀jẹ̀ ti pé àwọn ìpele ọkọ àwọn ìpele ẹlẹ́dẹ̀ táwọn ọba àtẹ́lẹ́dẹ̀ sáré táwọn èèyàn ni wọ́n sì wọ̀ àwọn ọba alájà gbàyà kó kọrin jèlò alájà gbàyà kọ bàdéjì ẹ bàdéjì ẹ níwò yìí ọ̀dà bàdéjì ẹ bàdéjì ẹ bàdéjì ẹ olùdókòtò fẹ́ẹ́ ní ìlú ìwòye ọ̀la bàdéjì ẹ bàdéjì ẹ tòun ní ìlú sísá ló gbogbo ẹ̀ ọ̀rọ̀ tó wò lè sọ tó tó sọ̀rọ̀ lọ́rọ̀ àkàtà wọ́n sọ̀rọ̀ kàkà ọlọ́pọ̀ lè fi lẹ̀ ọ̀bí òrì dáadáa gbàyà náà ìdàgbé àwọn táwọn ń sọ̀rọ̀ nípa kíni ọ̀ yàrá àkókòrò wọlé òkúté kọ̀ wípé ìdàgbàsókè lọ́fẹ̀dà ọkọ lè yẹ tẹ́lẹ̀ tí wọ́n sábà díẹ̀ díẹ̀ irú parẹ́ lára rẹ̀ irú kò níbi rẹ̀ aláìsí ìgbà wọn lọ sá àdá àdá bóyá ní ti làákàyọ àbọ̀ ọlọ́dúnlọ́ lọ́pọlọ òun ní pé àwọn ọ̀dà rẹ̀ tó ń fi mẹ́ta lọ tí wọ́n ta ìwọlé sọ́lọ́ ọdún náà bàtà káríà tọ́lọ̀ ọba àdéṣe ọlọ́sọ́dún wọn sọ̀rọ̀ ọ̀sọ̀wọ́ lẹ́lẹ́lẹ́ làwọn dúró pépé bí ìyẹn lọ́kọ́ ọ̀pọ̀ lè rí rẹ̀ èyí ẹlẹ́lẹ́ ẹlẹ́tẹ̀lẹ́ ti èyẹ àwọn tó ti fi ra wọn lẹ́nu. wọ́n ti wọ́n ti òtítọ́ lọ́wọ́ bá yẹ ilé rẹ̀ nípa ọ̀pọ̀ àtẹlẹ́lẹ̀. pípẹ́ sáwọn ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ táwọn rí sáwọn èèyàn ni wọ́n ti wọ́ àwọn òtítọ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀pọ̀ àti ọ̀fẹ́ òtútù àwọn èèyàn kẹ́sì dàkúdà sí ọ̀pọ̀ bíi ẹlẹ́dẹ̀ wọ́yẹ wọ́n wá bọ́lá òsì sọ wọn lẹ lẹ́tọ́jú wà ní sẹ́ni kíra ẹ̀dẹ́gà títí ọlọ́dún tẹ ẹlọ́pọ̀ àtẹlẹsẹ̀ káàdé tó ń gbàdá ọwọ́ àlàyé tẹ́lẹ̀ táwọn ẹ̀yẹ kótó ti pé ọlọ́run àlù ààrẹ ọ̀sùn àwọn àtúntàwọn sàmùtì àwọn ọlọ́dún sábọ̀ ní sọlọ́dún wọn bá ẹja tí wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ wọ́n ti sọ sábà tẹ̀lé tí a máa ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọmọ tó wá ní bí wọ́n ti ọmọ tó wọ́n ti ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ti wà tẹ́lẹ̀ ọwọ́ ti wà tẹ́lẹ̀ tó ti lè mọ̀. gbogbo àwọn ọ̀gá àwọn èèyàn tọ́lọ́run yìí wọ́n padà sọ́gbà ní ọmọ tẹ́lẹ̀ wọ́n lọ jọ péré قالوا ذلك لكم الحكم وتعليم الميت والدم الجذع ولا بل يقول على نقل nítorí ọlọ́wọ́ bá àdìgbàlá ti lé wọ̀ fún yìí ṣẹ́kù gbọ́dọ̀ tó gbọ́ ẹ̀. ẹ̀jẹ̀ àkókò ìkòtò wa náà láyé áyà rẹ̀ ẹ̀kú gbọ́dọ̀ jẹ́. ètò tó wọ̀ bẹ̀rẹ̀ kẹ́kẹ́ àtàrẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ lẹ́sà ẹ̀jẹ̀ àgbègbè ìdíje àgbègbè ló kú ẹrẹ àwọn àjẹ ẹ̀jẹ̀ lára rẹ̀ ọwọ́ alẹ́ ọkọ̀ ọkọ̀ ẹni fanu ní ilẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́lá àtẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kúkíà. ọ̀dà kọ̀ wá sọ̀kọ̀ tó gbogbo àwọn ní mẹ́wàá yìí sáàlì jọbọ àlè jọbọ kílẹ̀ náà ti lè jọbọ torí ọlọ́kọ̀ bá tó fáwọn ọ̀sán rẹ̀ òun lè sọ àwọn ẹni ẹ̀yà tẹ àdẹ́rẹ́kù tẹ àfi kọjá nípa ẹ̀kú náà ọ̀hún ní ẹ̀kú náà yìí. lórí ẹ̀kú ní ìjọ ọ̀dọ̀ lọ́wọ́. wọ́n yóò rẹ̀ táwọn ọ̀dọ́ máa rí ibi ọ̀pá àdéhùn ẹ̀wọ̀n ìjà ayá ti ní pàṣẹ ọ̀dọ́wọ̀ èyí báyìí ní bẹ́ẹ̀ ní ẹ̀kú náà lọ́wọ́. tó tí ìlà ti fi ní ẹ̀jẹ̀ sọ́wọ́ àti ìsìlámù ìgbà wọn tó rán ọ̀yọ̀ láàbù wọn

ọlọ́run pọ̀ ní kó ti tẹ̀ tọ́kù àbúrò wò ni mo fẹ́ kò lè dúdú ẹ̀. ó ti bẹ́ẹ̀ tara sí i. tòwúgbélé rẹ̀ àwọn ẹ̀wọ̀n kan náà wà. tó nípa bẹ́ẹ̀ àwọn ẹni tí àwọn alágbára jòjá fún jòjá fi dàrú ẹ̀yà wọn ìròyìn àkọ́kọ́ tó wà lára wọn wọn sàn án lọ́wọ́. Àdìjẹ́bí ìfò ilé o, ọlọ́run ní àtẹ́sí sọ bẹ́ẹ̀ pé jẹ́bí ìfò ilé o. Ẹni tẹ̀sẹ̀ rẹ̀ ti máa forú ju gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ lérò yẹn lọ nígbà pé dàlọ́fẹ̀ yá hàn aláwọ̀ kàkàtà sí àlè. Àwọn tó ń pẹ́ ọlọ́wọ́ ní àmì ìlú ká tó lè pẹ́ wò sí pèlèkè sédèkè wọ́n pè ní ọ̀rọ̀ ọlọ́run. wọ́n pè é sọ́kùnrin ọ̀yà wọn àti yá ó pè wọ́n lọ́wọ́ ní àwọn ọmọ yó àwọn ẹ̀kọ́ àwọn ju bẹ́ẹ̀ lérò lọ nínú ọdún lọ ìròyìn tí ó wà ẹni ìtàn náà á mọ́ ọlọ́wọ́ bá ti gbé wọn jìnnà sí ó ti ọlọ́wọ́ ọlọ́run wá ní káwọn ọ̀sẹ̀ tí wọ́n yọ ọ̀pọ̀ tó wọ káwọn ọ̀sẹ̀ yẹn lẹ́sẹ̀ tó wọ. ọlọ́run tó wá ní kọ́kọ́ àti wọ ẹni tí wọ́n máa fi àṣà ìtọ́ọ̀nì. ó ní ìròyìn mélòó ó ní ìròyìn mẹ́rin ẹni ọba tó wọ ẹni tí wọ́n máa fi àṣà ìtọ́ọ̀nì ó ní ìtumọ̀ rẹ̀ nílé ẹ̀yìn kàkàtà níyà tẹ̀sẹ̀ ló ẹ̀sùn ìwà ẹ̀yìn kàkàtà níyà tẹ̀sẹ̀ ló ìtọ́lọ́wọ́ ọba lọ́sàn-án lórí ojú ọdún kẹ̀kẹ́ tó ń kó iná wà lórí ẹ̀. bóòlù ní ẹgbẹ́ máa lọ́sọ̀ yìí tọ́lá ìdí yìí gbogbo àwọn sẹ́bí mẹ́rin náà kálẹ̀ ìfẹ́ lára yìí ẹni ìpínlẹ̀ sáàmù àwọn ọba ní wá. ẹni tọ́lá ń bínú síbi yìí bí ìyàwó bákan náà nínú iná ni wọ́n tọ̀dọ̀ kọ àtẹlẹ́ náà nínú iná ni ìrìnlẹ̀ ìtọ́nù wà ẹ̀yin náà ní gbogbo ọ̀rọ̀ èyí nítorí ọ̀nà ọ̀sán pé kò láyé ká sáwọn gbàgárá. gbogbo àwọn ẹni tá a kà á lẹ̀ àwọn ni àyè wọn máa foró jù níjọ́ ọdún ìjà lọ ẹ̀yà máa yóò ṣe wá lọ́dún bẹ́ẹ̀ tí ń lérò yẹn náà lọ kọ́dà wá sílẹ̀ kó o ní ojú ọ̀sẹ̀ tuntun nílé wọ́n lè rí ọmọ nípa ẹ̀ka òfin ní o nípa ìrìnà ní amáàlì ìtàkùnrin nínú amáàlì ìtàkùnrin nínú ọ̀rẹ́ ìtàkùnrin àtọ́rọ̀ ìtàkùnrin kò ṣááyà sọlá àbàlẹ̀ ní afẹ́sí akọ ẹ̀fẹ́ ní ìgbà fún ilé ìlọ láti ilé ìlọ. Àgbẹ̀ lágbájá já ju lágbájá lọ. Lágbájá ti bọ̀ ju lágbájá lọ láti wí ni ẹ. Ẹ̀dílé àti ìfi ẹ̀bẹ́ ẹ̀ta àfẹnìtẹ́ sáárọ̀ sáárọ̀. Àwọn tí wọ́n ti gbogbo lákòóró yẹn. Òláyé ká sáárọ̀ bàkárà àwọn ni wọn kúrú jù wọn kúrú jù láyé wà á bọ́sọ̀ lánàá tàwa ní ìtàgé wọ́n tuntun wá sílẹ̀ fún ìjọ náà tó tó léèlé wọ́n ló ń jẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ àlejò aláṣọ lọ́sọ̀rọ̀ kọ́ abẹ́tí tó rà ní. ọlọ́run bá ní àtàwọn ìjẹ́ nẹ́ẹ̀sì. Thank you ẹ máa wọ́n àti wọn máa wáyé lọ́lásìkò gbáyé láti ẹ wáyé láwọn àti láwọn ọ̀pọ̀lọ̀rọ̀ tí ó ti fi wọ́n fẹ́ jọ àtẹ̀tọ́ àwọn ètò lọ́nà gbogbo tó bá wù ú ìlú ìjẹ́ bí tí o fẹ́ bá dúró ìlú lọ́nà ẹ̀yọ́ ẹ má jẹ́ àgbàdo tó ṣe ìdílé máa ń kọ́kọ́ ojú tó lù ẹ̀ mọ́gà ṣé tí ọ̀gá ti gbọ́rọ̀ ọ́ ojú ojú tẹ́tí bá ń gbọ́rọ̀ ojú òjì àwọn ìjọba wa wà ní kẹ́kẹ́ náà rí lórí ayé téèyàn bá ti gbọ́ kẹ́kẹ́ bọ́ lọ́wọ́ tó dé. ẹni tí bàbá wa wá ń sọ fún àwọn àfẹ́ríkà ọlọ́ọ̀la ní àzáàdù ọlọ́ọ̀lù àbọ̀dá ọ̀tọ̀lù. bọ́dà wọn lè rí ẹ̀mí ọ̀yà ìlú rẹ̀ tí ọ̀bá àwọn ẹni tó wà lùlẹ́sẹ̀ yẹn àwọn ìlú tó wọ́n wá lórí wà á ká gbọ̀ngbìlá wọ́n á jẹ̀ dáadé ìṣòro ọ̀nà sẹ́wọ̀n pé ní àyẹ̀wò bá para lọ olùkọ́lẹ̀ yóò kú lọ́dọ̀. nítorí pé nígbà tó kú para báyìí tí bá máa tó ara alọ́wọ́ ló lé lẹ́yìn nítorí gbogbo ẹ máa fara fara kalẹ̀ nígbà tó ètò ìlànà pọ̀ lórí wíwá bẹ́ẹ̀ni kaka ti ní wọ́n ta rẹ̀ yá máa sọ̀rọ̀ ní àwọn tí wọ́n ti fi ta àwọn olórí àwọn olórí ìlú ìjẹ́ kí wọ́n kù bí ọ lórí ìjọ orí tó lẹ̀ lórí àwọn ẹ̀jọ́ wà lórí ẹ̀jọ́ àwọn tó lórí ẹ̀jọ́ wọ́n ti wá darí ọ̀gbìn là fi ṣe tó ṣe ló wọ̀ ọ̀sán àlọ́ ọ̀sán rẹ̀. Ìwé bẹ́ẹ̀ bí kò sí ìmọ̀lẹ̀ kẹfẹ́ ṣá ọ̀sà. Ìmọ̀lẹ̀ kẹfẹ́ wọ̀ náà láti kẹfẹ́ láàjọ àtúntẹ̀ lẹ́nu ìtọ́jà sí ọjà ìrẹsì ọjà ìyá ọ̀sán. Ká ló bá yà á ṣàlẹ̀ àti bẹ jẹ ara ẹlẹ́sẹ̀ ti bẹ lára rẹ̀. káwá tó ti lè láàbù fẹ́lẹ́sẹ̀ àbúrò tó jẹ́ wọn. bọ́ọ̀ bí o lè ti fẹ́ kọ̀ọ̀kan ìdí fẹ́ ara ẹlẹ́sẹ̀ ti bẹ ní ara ìgbàgbọ́ yẹn. ìyẹn pàṣẹ lọ́tọ́ ìdáná àárẹ̀ fún àárẹ̀. orí wọn lè ti fi àlọ́ sí ọ̀dọ́ ìdíjọ́ alábẹ́rẹ́ rẹ̀ wọ́n bá ti ń lọ́wọ́ àti ìhà wọ́n yà lù lọ sí ọ̀pọ̀ ọ̀pá ọ̀gbọ́n wọ́n yà kàlà sí olú àkọlẹ́lẹ́lẹ́ olùmọ̀ọ́wọ́ yìí ẹlẹ́lẹ́ tó ẹ̀wọ̀n lọ ní kọ̀ọ̀mù báwo lè lọ sí ilé kọ̀ọ̀mù lọ́wọ́ lọ ní abára báyà ní yá ní àbí ilé náà ọ̀sẹ̀ ìlú pẹ̀lú ẹ̀ lẹ́la máa ń sọ nípa ìwúlé ìwúlé bí a ti lè fẹ́ ìwúlé ìrọ̀lẹ́ ìdí tó kó ilé ìjọ èyí tí àdúgbò lẹ́nu wọn ní máa ń jáde ikọ̀ kẹlẹ́ ìdíje àwọn àdúgbò tó tó láyé àdíjẹ ti lé láyé ìwúlé lápá nítorí ìwúlé láyé sábà máa sọ ìwúlé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ pàdé àwọn àwọn àgbàlagbà lọ́wọ́ àwọn ìwọ̀ lọ́wọ́ àwọn.

ẹ̀rọ ló àtìkéde kì í lórí ọmọ ọ̀sẹ̀ lára ọmọ ẹlẹ́lẹ̀ abájá lọ́wọ́ eléyìí tẹ ẹ pa ẹ̀jẹ̀ yìí wọ́n fi ìwúlò pẹrẹpẹrẹ ẹ̀ lọ́nà ìjẹ́ sílẹ̀ tó a bá pé tó pẹrẹpẹrẹ ẹ̀ àtúntò tẹ̀lé náà àtúntò tẹ̀lé àpàtó méjì àwọn ẹ̀rẹ́ tí wọ́n àti ìjọba wà bàjẹ́ àtúntò àpàtó. Wàhálà ìkùnkùn náà. àdàlù káwọn ní láti ṣe ẹ̀tọ́ wà pẹ̀lú ọ̀hún gbé yọ pàtó àbí ìlú gbọ́dọ̀ tó já láyé wọn ẹ máa lọ sí ìlú ìmọ̀ òun ni wọ́n dákun ní ọwọ́ báyìí الله أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وذل أعداء الدين واحمد حوض الدين ومن كل وبعد

kọ́kọ́ ìwé àwọn olóòtú lẹ́sìn ọ̀rọ̀ àgbàlagbà pẹ̀lẹ́ onígbò káàkà pẹ̀lẹ́ kàkọ́ ẹ̀kọ́lẹ́ pẹ̀lẹ́ ó sì rìn ọkọ̀ pé ẹ ọwọ́ akọ̀wé kẹlẹ́ ọkọ̀ òkúrú nílẹ̀ lẹ́wọ́ adé tó òfin fẹ́ fi mọ́ lẹ́lẹ́ ó ti dé kó lẹ́yìn rẹ̀ kọ́ máa bàtà rẹ̀ irú ẹ̀ kẹlẹ́ ló dáná sí ìtọ́sọ̀lọ́ àlejò sọ́lọ́ sálábẹ́ àkọ́kọ́ ẹ̀yẹ kò dé dà lórí pé lórí ma fẹ́ kí wọ́n jẹ̀lẹ̀ wọn bá wa. Gbogbo lẹ́yìn rẹ̀, kódà bá yẹ kó lọ́kọ́ ju tó ti kó parun báyìí, àlàáfíà ọ̀dẹ̀ gbé débi kó ooru ooru lẹ́nu mi lágbẹ̀mí báyìí, á sì fẹ́ wọ́n lulẹ̀. Ẹ̀dá àti ẹ̀ èdè gbogbo ara àtúntò ọ̀la ọmọ yẹn lẹ̀ ọmọ àti ẹni yóò wò lulẹ̀ àwa yìí lẹ̀ yóò kó bá lọ wa. Ẹ̀gbọ́n bá wò lulẹ̀ ẹ̀gbọ́n bíi kí a lọ sẹ́ni gbogbo wa proses sekolah punya para oleh para Allah Taala ada para maka saya walau walau jadi kita kerana dulu jadi dulu jadi pun tidak nak apa pun jadi ẹni tí ọ̀sà dára òkúrò tó fẹ́ kí ọba jẹ́ ní lọ́rù nínú àtọ́ rẹ̀ náà bàbá tó fẹ́ lè jẹ́kọ́ lẹ́nu ní lọ́rù yìí pé ẹni tó lẹ́ lórí ni ọba àti kírun fáwọn yìí. ẹgbẹ́ yìí wọ́n sọ ní ẹ̀ ẹ́ bá ti rà tó bá bá ẹ bá ọ lórí yóò ti ní lẹ́kọ̀ọ́jú lẹ́kọ̀ọ́jú lórí wọn tẹ́lẹ̀ sọ̀rọ̀ wa sọ́dọ̀ bí afọwọ́ká ti wọ́n lè lọ kàrá tí wọ́n ti rò yẹ wọ́n ti ká ní sọ́dọ̀ fọ́ọ̀nà èrò rẹ̀ máa jẹ́ kó sọ kéékù ọlọ́wà. orí ti kẹrin èyí tó ti kejì ìkọ̀lá làǹfà orí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ tó wà sẹ́fà tó kọ́ lulẹ̀ lẹ́ẹ̀kẹ́ báyìí ẹ̀sọ̀ ẹ̀sra gidi ojú ẹ̀sìrọ̀wọ́ lọ́ba sẹ́kù lọ́lọ́lá àti àwọn olóyè àti ìrànlọ́ ẹ̀sìrọ̀wọ́ lọ́lọ́wọ́ olóyè àti ìrànlọ́ olóyè àti ìrànlọ́ ọ̀dì ọba ọ̀dàlá àti ìyẹ̀sọ̀ àti ìsọ̀lẹ̀ tẹ́rù ti tẹ́tẹ́ mi ẹ̀yẹ lẹ̀ olóyè àti ìrànlọ́ ẹ̀sìrọ̀wọ́ ọ̀dàlá ọ̀dàlá tó tutù bá wọn lórí gbogbo nǹkan tó ní ààrẹ ọ̀wá dúdú lẹ́nu àbí ó ọlọ́run ti sàyà fún ọlọ́run ọ̀gá àbí kò tó tó àlékún aláwọ̀ ọ̀rọ̀ àwọn àgbègbè. èèyàn lè sọrí pé òun kì í jẹ bẹ́ẹ̀ kọjá òun bí a lè lè wú wá sáájú ní ọjọ́ pé ah, ọ̀nà ìta ń lọ sí ìdíje ìjọba lọ sí ilé agbájáde ìlú náà lọ bẹ́ẹ̀ ní gbogbo náà sí ní ẹ̀rẹ́gbẹ́ àfáwà ádẹ́kùn lọ́ọ̀rì ọ̀jà lọ́sẹ̀ láàárín wọ́n lọ sọ sí pé ọ̀fẹ́ ìsìnkú ẹ̀ka Ah, ah. ọlá ti kà òbí àwọn èèyàn ti gbà tọ́jú nígbà tó lọ́wọ́ lè kálọ́ lẹ́yìn ọdún ìjọ yìí. àwọn èèyàn bá ní àṣírò ó ní òun kéde tèmi rò lẹ́lẹ̀ kí lásìkò rẹ̀. èmi rò lẹ́lẹ̀ yẹ tó tó dé bọ́ ti sọ fún mi ẹgbẹ́ fún yín àtẹ́sí èrò ti sẹ́yìn pẹ̀yì. tọ́jà rẹ̀ bá sáájú ẹ̀ mọ̀ pé èyí ọ̀dà ti wúwo lórí. ẹ̀yẹrẹ ní ẹ̀jẹ̀ mo ti tẹ̀lé oye lọ́sẹ̀ mi ní àbá rẹ̀ ẹ sọ́dọ̀ iṣẹ́ òun kọ́ ní kí kò ní lò abẹ́rẹ́ kò ní lò ẹgbẹ́ sọ́dọ̀ báyọ̀ tí wò lásẹ̀ ní máa jẹ́ ẹ̀wù ọlọ́run ní bàbá gbogbo yẹ ọjọ́ òun tó fẹ́ wá yẹ kó kú yẹ kó. mo fi ẹgbẹ́ fi ohun bí àbí pé kó kẹ́ pa yẹ ẹni ẹlẹ́ni jẹ́ dàbí ẹ kó kẹ́ kẹ́ ni bàbá náà dà tó kẹ́ ẹ̀ máa fi rẹ̀ ọmọ kẹ́kẹ́ aláyé lókè tí wọ́n máa ṣe wọ́n máa kàwọn àti ìṣe ẹlẹ́kùn tí wọ́n tó tó wá sí tí wọ́n fi lè gba ìpínlẹ̀ fún bí ìṣe wọ́n tó lọ ká wọlé ọlọ́wọ́ ọ̀rọ̀ kẹ́sì aláyé lókè ìpínlẹ̀ lọ́wọ́ yóò ti dábàá bí ẹ̀ dábàá ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ káwọn pápó lè láì ṣe sí àtọ̀ wípé ọ̀sẹ̀ ní tó sọ ọ̀sẹ̀ ní ìṣe rẹ̀. torí pé pàṣẹ ṣe ti sọ lọ́nà ọ̀sẹ̀ títí sọ títí tí wọ́n yóò sọ̀rọ̀ káwọn pápó ṣe àtọ̀ láàrin tútù àti gbígbẹ́. ọ̀dẹ̀ ti àtọ̀ yìí níta wà láwẹ̀ àbá àti láwẹ̀. kòtò tẹ̀lé ní sọ́kà níta kẹfẹ́ ọ̀sán láti àyẹ̀lẹ́ ìdílé láwùlẹ̀ àti nígbà tó ní ìsọ̀tà. Ṣé ìwà ẹgbẹ́ mi fẹ́ fi ìlera mi fẹ́ fi ara mi yọ ìdílé nípa alábẹ́sọ̀ máa ń pa gbogbo ìgbà náà máa lẹ́sà ìwà la. Ẹni má jáde ọgbà nẹ́bí lẹ́yìn gbà rẹ̀ ọgbà rárá ọgbà ìgbà lẹ́nu ọgbà ìlú yìí lẹ́nu láyé olórí kan padà sọ́dọ̀ lọ. Sọ àkọọ́lẹ̀ ọ̀sọ̀ nípa sáláńsì sọ pé òtútù ni o, gbígbẹ ni o, ọba ti sinú àwẹ̀ pápá kó lòó lòó ọ̀rọ̀ yẹn mú ká torí bẹ́ẹ̀ àwa wí àti sọ́kú ló máa sọ ọ̀rọ̀ yẹn ló sì lẹ̀ kọ́ àwọn bá kò sí ẹ̀ tó ti fi ìlú ìgbàlá yẹn lórí ọlọ́mọdé àdáyé àdáyé. síwájú bí wọ́n tó wá ní ṣé wọ́n dábàá fún ọkọ̀ mọ́tò ọkùnrin náà wọ́n lè dábàá fún ọkọ̀ bá ti bẹ́ẹ̀ kó tó dábàá fún ẹ̀yìn wọn. ẹ̀yin ẹ̀kọ́ gbọ́ yé sí pé kò túnmọ̀ yín kọ́ gbọ́dọ̀ máa lọ bí ti kú kiri ìgbé yóò lọ bí òkiri mọ́sálásí. sàájá bí pàápàá àti kẹ́lómi ọlọ́ọ̀dọ́ ló ní òkiri yẹn wọ́n kọ́ sẹ́yìn mọ́sálásí wọ́n fẹ́ẹ́ fi àṣẹ yóò la gbàlérò náà ní pé wọ́n gbọ́dọ̀ kọ́ wájú bá wọn kò lè ṣe wà wájú àwọn wà wájú ni kódà ọkọ síbi kó lè fẹ́ gàdá tí ó wà láàrin wájú pé yòókù orí lọ tí tọ́lú àgbẹ̀ yìí láti tọ́lú yìí ó kìlọ̀ kìlọ̀ sí kọ́má ti fẹ́ wàá rúkọ mọ́ra yín o. Mo bá rí ẹsẹ̀ ó yẹ kó kún tẹ̀ ẹ́ papọ̀ ẹ lórí ọ̀rọ̀ àlùwà láyé. Àwọn kìlí bọ́lá sọ̀rọ̀ àwọn kìlí sọ̀rọ̀ àwọn tí a yára ti sọ̀rọ̀ wọ́n àtàlà tí ò ní àgbẹ̀kú ìtẹ̀ láti gbà táwọn ayá ẹ̀ẹ̀tẹ̀ pọ̀lọpọ̀lọ. Káàsì máa ń láti ló ti ti fẹ́ àwọn àlọ́ àwọn ọmọdé pàlàpàlà. Alọ́ ti gẹ́ bí ẹ̀ẹ́dẹ́dẹ́. Níṣẹ́jọ́ mẹ́wàá ti bẹ̀rẹ̀. Ẹ bá ti ẹ àwọn obìnrin wọn ti gbódù alihamudulila ẹ bá kàgbà wọn ní ibi báyìí gbọ́ yẹ bá gbé wọn lọ́ta ah, ẹ wá o ah, ẹni wo tún wọn wọ́n fẹ̀ kí ẹni wo wọ́n fẹ́ àwọn obìnrin yìí mojú náà wọ́n ti láwọn oṣù lẹ́yìn ibi báyìí ẹni wo tún wá tó bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n máa lọ ta ẹ̀fẹ́ wọ́n tẹ̀lé wọ́n ti wọ́n àti gbòlówó tẹ̀ láwọn àti gẹ́gẹ́ rẹ̀ mi mo tọ́ pẹ̀ láti sùn ọ̀rẹ́ lọ́ba ayélujú ẹ̀ láti kò ju orí pa ayé ẹ̀rẹ̀ gidi mọ́sálásí ẹ̀tún náà ọ̀rẹ́ ọ̀gbọ̀n ẹ̀ má sùn gidi bí gidi bò. ẹ káwọn náà ní bọ́ọ̀mù náà bá fún ẹ̀ túbọ̀ pé wọ́n bá lọ fi ẹ̀bí wọn bá lọ fi kẹ́ ìparí òfin ní mọ́sálásí kọ̀rọ̀ ó yé ìgbọ́n rẹ̀ ní pé ọ̀pọ̀ ìgbọ́n wájú náà ọ̀pọ̀ ìgbọ́n àwọn wà wájú àwọn wà wà lẹ́yìn tó bá ṣe ti rẹ̀ ọgbọ́n ọdún tó kú lẹ́sìn ọ̀dọ̀ ní gbọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó kú òní ló sì dùn lẹ́yìn ọ̀sọ̀ òun ti wá sí ìgbà ìlú ọ̀gbọ̀n káwọn àti wá gbà wọ́n wá. تعليم وليه ولا يرى ọ̀sẹ̀ ìyá ọ̀rẹ́ lọ́wọ́ pàṣẹ ìjọba lọ ìjọba lọ sí ẹsẹ̀ ìpìlẹ̀ àbíkọ́jọ́ fẹ́ yọ ọmọ lọ àbíkọ́jọ́ lọ́ máa ń tí ọkọ̀ wọ́n máa ń tí ilé odidi ilé wáyé ìlera ni ọ̀yà tí ọkọ̀ ọ̀yà tí ilé ìtọ́ máa lọ àwọn kẹlẹ́ bá tó lè fún ni ẹ̀rí àbẹ́ ọ̀yà kọjú lókìrì ọ̀yà tó sọkún àwọn onígbòwò ké àwọn ìyá olóòtú lórí ìtọ́jú ọgbà rẹ̀ ìgbó tí wọ́n máa ń kó afẹ́fẹ́ gbogbo gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ kó fún dáadáa afẹ́fẹ́ gbogbo olówó tó rí fún ká máa fún ọgbà gbogbo wa wọn ní ìdí afẹ́fẹ́ ọwọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́dún lórí ìtọ́jú ọgbà rẹ̀ ìtọ́jú ọgbà rẹ̀. àtúntọ́jú báyìí pé ìyàtọ̀ bẹ láàrin sáwọ́ àti sáwọ́ fa ìkẹta bá àyùbá bá bá olóbẹ̀rẹ̀ sáwọ́ èso yẹn gbogbo ọ̀dẹ̀ tẹ̀síwú ọ̀dọ̀ àgbáyé ìlẹ́fẹ̀ ẹ̀dáwó àbùkù gbogbo ọ̀yà ẹ̀kúnlẹ̀ ìlú àwáyé. ẹ wá rí sáfù ìdájọ́ ìlú jẹ́ alẹ́ ti sọ̀rọ̀ wọn àtàlà ìgbà tó ti sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ pẹ̀lú wáyé ọlọ́run ti rìn ní pẹ́tà fún ọ àrí ayé lómi ní kàtẹ́rì sọ̀rọ̀ tọ́wọ́ sọ̀rọ̀ ó kù bẹ́ẹ̀ dàbí ìlú ìṣẹ̀lẹ̀ àtẹ̀kájọ wọn náà lè sọ̀rọ̀ wá sọ́nàgbọ́ bá fẹ́ sí àti lórí owó náà dàbí ìlú tí ọ̀gá ní yóò lè rẹ̀ tí ọ̀gá ní yóò pọ̀ lọ́ba yóò tẹ̀lé lọ́ba kan tí ẹ̀ bá fẹ́ mú lọ́dún ló tẹ̀lé ìjọba ẹ̀ tó lè sùn àwọn ilé ẹ̀ tó yẹ ní sáfù ọ̀gá ní tọ́ba ní kótó fẹ́ tẹ̀lé lánàá ẹ̀ lórí wọ́n wá fẹ́ẹ́ tara rẹ̀ àràtọ́lọ́ lórí ìgbà. Tọ́lọ́ bá ti ṣe sẹ́wọ̀n ní tọ́lọ́ ọ̀pọ̀ ìgbà rẹ̀ wá tá a bá tó àtúntò ìgbà ọ̀pọ̀ ká tó gbà ní àtẹ́lẹ̀ ìgbà. wọn náà lè so lọ́dọ̀ wọn yàtọ̀ sí tábúrò ọ̀jẹ̀. Tọ́lọ́ bá ti ṣe ní sẹ́wọ̀n bá bá wọn lọ sí ti lọ́dọ̀ àwọn ará rẹ̀ fẹ́ láti tábúrò lórí gbà àti ọlọ́wọ́ rẹ̀. Thank you.